guys o gbogbo àgbáyé hmm. lẹ́ni. Why are you breathing so loud? yeah. ẹ káàbọ̀ sí orí ètò yìí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a crowning glory a kì í o ṣe wa dáadáa àwọn aráalé ń kọ́ àwọn ẹbí ń kọ́ ẹ ṣé o ẹ máa tune in o. Wakanda forever. ẹ kúrọ̀ lẹ́ o. <laughs> ẹ kúrọ̀ lẹ́ o. lẹ́ni ní Yorùbá a máa ṣe makeup wa a dá máa sọ̀rọ̀ ní Yorùbá gbogbo everything tá a máa sọ. everything. gbogbo gbogbo gbogbo nǹkan gbogbo nǹkan la máa sọ ní Yorùbá ọmọ Yorùbá ni wa. ẹ jọ̀ọ́ ẹ má bò wá. are proudin ẹ jọ̀ọ́ o ẹ má bù wá ṣe é rí àwọn òbí wa àwọn òbí wa wọn ò dúró sí ìlú wọn tí wọ́n bá dúró sí ìlú wọn Yorùbá wa ó máa ṣe ṣe mọ̀ but wọ́n wá sí ìlú òyìnbó torí ìdí wa ni ọ̀dọ̀ to be fair English wa kò dáná kò dáná <laughs> kò dáná could But I'm gbìyànjú. Mi me. mọ nǹkan tí. I don't know what that means. I don't know what that means. I try. Oh. Ṣé o pé oh, fresh ni so mi ṣì Yorùbá mi ṣì ó ṣì How do you say primer in Yorùbá? me more. Me tiffy ti fi eléyìí. Kini iwa stressful ṣá. Ah, it's stressful for <laughs> to speak Yoruba. I'm not joking. It's doing my head. I can't do my best. I'm actually trying to fix. It's called oh um. Irun ojú ọlọ́run bless me, no ọlọ́run dá mi. mo tún bless me? torí àwọn èèyàn wọ́n dá wọn bọ̀ wọ́n ti fà á yọ. but how do you say blessing Yoruba? Yorùbá. gbogbo everything ó gbọ́dọ̀ wà ní Yorùbá Mariam ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ní Yorùbá tó bá fẹ́ sọ pé ẹnìkan bless ẹ pé ọlọ́run bless ẹ ó gbọ́dọ̀ sọ bless ní Yorùbá kí bless ní Yorùbá. ìwọ náà kí bless ní Yorùbá. ó dá ẹ náà ni ọlọ́run dá mi dá pẹ̀lú pẹ̀lú irun ojú. ẹ má jẹ́ kí n fọ́nbù. mi ò mọ yorùbá sọ <clears throat> honestly yorùbá mi ó dọ̀tí. bó máa ń try. yorùbá mi dọ̀tí. oh no ó try. nígbà lo lo naija last. nígbà tí mo di thirteen. níbo ló ti wá sábẹ́kúta ni ẹ̀ wọ́n mi mi bè lánàá mi ò tẹ̀ mọ́. ọmọ ta ni. ìwọ sábẹ́kúta ni ẹ̀ ni ọ. ọmọ hackney ni mi. Ah, níbo ni àwọn èèyàn yìí ti wá níbo ni mọ́mí ẹ̀ ti wá lé. mo rò pé ọ̀rọ̀ ìpè <laughs> jẹ́ ká lọ pẹ̀lú ọ̀ṣun wọn kọ́. ọmọ ìbàdàn ni mí o. èmi náà kí ni sọ rẹ sọ́ọ̀sì ib ib island. àwa nìyẹn. àwọn ìbàdàn babes comment down below. àwa nìyẹn. tẹ bá ń gbọ́ ìbàdàn babes. mi ò lè parọ́ honestly speaking tẹ bá ti lọ sí Nigeria embassy tó wà ní London o ti dé Nigeria nìyẹn. wàláì wàláì ẹ comment below tẹ́ bá ti experience Nigerian embassy. ní ìlú London ah no sorry I'm going to speak English no customer service whatsoever you guys need to fix up okay. kalara sori o kalara de o soyinbo o soyinbo how dare pé wọ́n ní pé wọ́n máa lé mi jáde tí n bá behave <laughs> torí mo bèrè printer ṣó make sense. <laughs> ọmọ ibo leléyìí. ibo ni mi ọ chineke ẹbí chinedu. but emi, mo ń of yorùbá mo èmi like ìlú mi ah gosh that did not sound right. apparently because wọ́n máa ń sọ àwọn elders wọ́n máa ń sọ pé in the beginning. in the beginning. wow. tẹ́ bá mọ reference yẹn a thumbs up. olùfẹ́ <laughs> mi máa ó máa rí fídíò yìí ó máa text mi pé. Olólùfẹ́ mi. <laughs> Yoruba sweet gan. Ṣé máa mọ̀ tẹ́ just Yoruba sweet? No, oh yeah, try to chat me up ní Yoruba. Honey? Hmm. No, that's too English. Hmm. Tantalizer. No, that's a restaurant. Hey, Mrs. Biggs. No, I don't know. Mrs. Biggs. No. Atatondan. Ferry ferry. Um. We'll O to keep momentum. Akara. Semonina pẹ̀lú ewédú. <laughs> No. ìyàwó mi ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi. <laughs> that's scary actually a máa sọ̀rọ̀ nípa ìgbékèlé ó ṣe topic tó pàtàkì so mariam ló máa sọ̀rọ̀ nípa lé lórí ó yá mariam máa sọ̀rọ̀. àwọn ọjọ́ kan mo máa ń feel like. <laughs> ó máa ń feel like ìgbẹ́. Ah! <laughs> ìgbẹ́ wọ́n feel like ìgbẹ́ but mo ṣì mọ̀ pé mo fine. ọmọ fine girl ni. mo fine. o lè san nǹkan tí mo fine. sẹ́mo pẹ̀lú àkàrà. pé èmi nìyí. mo ti arrive. yes. o lè sọ fún mi pé mi ò fine. yes. mo ò kó ń parọ́ ni tó bá ní mi ò fine. Ah! mo kó irọ́ ló ń pa. <laughs> mo mọ̀ torí mi ti wọra mi láàárọ̀ yìí mo rẹ̀ rò pé Oh fine. correct babe Nimi. mi <laughs> ṣé o I cannot. the cheapest option is kó love ara because tí about bá love ara how the hell we gonna love somebody else can I get a name up in here. Ah, me look at Jesus. okay èmi ti ṣe down. o that's it because Yorùbá mi to marry. <laughs> honestly Yorùbá mi to marry. ó ṣe tán. yep so you yorùbá me to parí because you yorùbá to ti parí <laughs> makeup to náà ti parí má parọ́ that's it. We hope we enjoy fídíò yìí ẹ ṣe oh, ok ẹ káàbọ̀ sórí ètò mi. ṣé àwọn insult words tí wọ́n ní ní yorùbá ó lè fọyàn lórí. àwọn orúkọ tí mi ò tiẹ̀ àwọn èébú tí mi ò gbọ́ rí mo ní wàhálù. pé pé pé àwọn ọkùnrin majority wọ́n mọ̀ bí wọ́n ṣe máa ń keep kòkòrò wọn sínú ṣòkòtò wọn wọ́n fẹ́ máa share. Okay. Eléyìí ti sú mi mo mọ bó ṣe máa ń ṣe YouTube ó ti sú mi. How do you say what's your age? Ọmọ. Ọmọ Yorùbá lèléyìí o, ọmọ Yorùbá lèléyìí o, ọmọ Yorùbá sọ o, ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá ni mí. <laughs> I'm leaving me. Bye. What was broken English? You know you know say she go she fit she fit she fit tell her song kan wa, jesus you don win no ní church yẹn sọ pé jesus don't win eh? but broken english ni jesus you don win no jesus oh, ìwọ rò pé wọ́n sọ pé jesus don't win nínú church mo rò pé ah wèrè àwọn ilé yìí o wọ́n blaspheme. oh this has been funny cheerio mate ṣé mi ni máa edit eléyìí tí kò lè kí sẹ̀rẹ̀ àṣẹra and hour ti lọ o àti ṣe anything tó substantial. ká jẹun bí n pa mí o. ó kà sọ̀rọ̀ ní tọ́ka gbùngbùn. ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èrè ara èsì ẹ̀wà mm-hmm. òbí sẹ̀mó ìlà ẹ̀fọ́ ẹ̀gúsí iyán ewédú ewé ewédú ewé ewé. bí gold ni rosy gold a ṣe prapra ṣe prapra. ẹ bá fẹ́ dojú ti àwọn haters yín ẹ kò fi sójú yín. mo sá lọ ní. gbogbo kan tá a sọ ó gbọ́dọ̀ o gbọ́dọ̀ o gbọ́dọ̀ o gbọ́dọ̀ a dẹ̀ ti gbọ́. this is the finished look guys <laughs> a ti parí. what do you think? your correct is still on your face. ṣé o kò mú lè jáde báyìí. jáde báyẹn. Hmm. o fine bàjẹ́. Hmm. o need foundation àbí o ti wọ foundation already sórí mi kì í wọ́n oh wa foundation ojú ẹ̀ ó dẹ̀ ní dọ́bà yẹn correct correct máa lọ máa jáde. àwọn ọ̀rẹ́ ẹ̀bì well ẹ̀ be careful. no no ojú ẹ̀ ń dán lóòótọ́ lódodo mi ò parọ́ ojú ẹ̀ ń mo dẹ̀ like eyeshadow ah eyeshadow hey, eh, blackberry babe black the leader of the blackberry babes yes no no, no. okay ẹ jọ má bínú ẹ má bínú mo ń bẹ̀yìn kí má bínú mo mọ̀ pé kò kò make sense gbogbo ẹ ti tà ṣe kò make sense. tẹ́ bá ti dé end end fídíò yìí correct nìyẹn. mo yé oyin lawyer you are lawyer what's lawyer. o lawyer o lawyer o ti lawyer ọlọ́run máa dá yín dá ẹ̀sà mi ẹ̀sà mi ọlọ́run máa ó máa da ọmọ ẹ àti ọmọ ẹ ọmọ ọmọ ẹ àti ọmọ ọmọ ọmọ ọmọ ẹ àti ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ àti ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ ẹ ṣàmì mi ò gbọ́ yín ẹ ṣàmì ọlọ́run náà tó ṣe. bye guys subscribe comment like thanks. ó dàbọ̀ o. ó dàbọ̀. màá rí yín lẹ́tà o ẹ má pẹ́ o. I said to you. I never wanna love another woman, girl, it was true, so true. Uniforme oh, la la, ma chefe mi sile la la. Ma, hey, hey, hey, hey, hey. sá. wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o up up up. wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o mo pera mi Sisi Roda. èmi pera mi Sisi Mariam. Roda àti Mariam. Roda àti mara ṣe hmm. wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti dé o. <laughs> mo rẹ́rìn ní Yorùbá <laughs> mo rẹ́rìn ní Yorùbá. gbogbo nǹkan tí mo sọ tẹ́lẹ̀ wàá ẹ̀jìtẹ̀ àrí out. no.